على نبي مصطفى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹ jẹ́ kí a wọlé sínú ilé ìjọsìn ọlọ́run kí oníkálukú wa ká wáàyè láti jókòó tá a bá jókòó tán ká wá tẹ́ etí inú wa sílẹ̀. Si láti fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wa ti ṣe àlùkùránì. Gẹ́gẹ́ bí ọlọ́run ọba wa ṣe ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ látẹ̀yìn wá. Ọba náà ń bá wa sọ̀rọ̀ kò dákẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní sísọ. Báyìí ni ó máa bá wa sọ títí tí ọjọ́ kú ẹnìkọ̀ọ̀kan wa tí ó fi pé. èyí tá a bá wá gbọ́ ọlọ́run èyí tá a bá ti mọ̀ nídàájọ́ rẹ̀ òun náà ni ó yọ̀ǹda fún wa káàrí ìlú káàrí tẹ̀lé kó bá a lè jẹ́ ìkẹ́ fún wa ní ìrìn ayé àti lọ́wọ́ àdìkìyà ọmọ. ni ọjọ́ ni ogún ọjọ́ oṣù kínní. ẹgbẹ̀rún ọdún méjì ó lé ogún ọdún àti mẹ́ta ìyẹn jẹ́ òǹkà àwọn aláìkọlà ìtumọ̀ aláìkọlà làwọn tí wọ́n yẹra fófin àwọn tí wọ́n kọ òfin ọlọ́run ọba wọn sílẹ̀ àwọn aláìkọlà èmi ni ọjọ́ kẹta dín lọ́gbọ̀n oṣù kẹfà ọdún tọ́lọ́hún fourteen forty four lẹ́yìn jíra anabi muhammad sallallahu alayhi wa sallam. A'udhu billahi sami'ul alim minash shaitanir rajim.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 يا أمة محمد وعليكم السلام ورحمة الله وبركاته mo kí ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ̀yin ìjọ anabi Muhammad sallallahu alayhi wa I offer you salutation of peace, my brothers in Islam true followers of Muhammad ẹ̀yin ìjọ tó wọ́n gbogbo lórí ilẹ̀ lónìí you are the saints that are here on the service of the earth today ọ̀pọ̀ àwọn ìjọ wọn bẹ ló ń jẹ́ ọmọlẹ́yìn ànábì wọn sínú wọn. Many sects upon sects, the Jami sect on the service of the earth today, they claim to be followers of Muhammad, they are, they are not among them at all àlejò àrẹ́bí Muhammad wá lórí ilẹ̀ lónìí. And the true followers of Muhammad aspires to be seen on the surface of the earth today. Ẹni tí ó bá jẹ́ ju ànábì Muhammad sallallahu alaihi wasallam. Òfin ọlọ́run ni yóò máa tẹ̀lé. Àṣẹ ọlọ́run ọba rẹ̀ ni yóò máa lò. Ìdájọ́ ọlọ́run ọba ni yóò máa fi hùwà. Màá hùwà. Those who will be true followers of Muhammad, they will stand firmly on the laws of Allah. They obey the commands of Allah. And they act according to the laws in their manners, in their attitude, in their behavior. They follow the ways of their Lord. Òfin ọlọ́run tá a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ló ní òtí rí làgbà. Where are the laws of Allah we are talking about? inú Kùránì ni ó ti rí. The laws of Allah to be obeyed are in the Holy Quran. Àṣẹ ọlọ́run ọba rẹ̀ tí ó tẹ̀lé ibo ni ó ti rí. The commands of Allah we are obeyed. Inú Al-Qur'ani ni ó ti rí ká. And in the Holy Quran you will read them in the Holy Quran you follow them. Ìdájọ́ tí ó máa tẹ̀lé fi hùwà lórí ilẹ̀ tí obìnrin dẹni ìyàwájú ọlọ́run ọba tó lé oní òtí rí. and judgment they will follow in order to end the road in order to end the place of Allah so that they may move away from the road of Allah where are they to see the judgment. Inú Al-Qur'an ni ó rí. They will surely find the judgment of Allah in the Holy Quran. Ìtọ́lọ̀ ń ṣe ní àláàlì inú àlùkùránì ní òtí rí. Whatever Allah has made law for a receited in ń ṣe lẹ́tọ̀ọ̀nù inú àlùkùránì ní òtí rí kà. What Allah has made right to follow it is in the Holy Quran. Ìtọ́lọ̀ ọba wa ṣe léèrò èyí dàgbọ́dọ̀ débẹ̀ tá ń gbè ní àràmù inú àlùkùránì ní òtí rí. When Allah has forbidden that we must not go near, that is called unlawful things, we find them in the Holy Quran. Àṣẹ tọ́lọ́run pa ẹnì kọ̀ọ̀kan àwa ẹ̀mí èèyàn tá a sì inú àrùbá nílé òjì. And the commands of our Lord of human that we must not disobey they are there in the Holy Quran. Wàhámúrùnù àṣẹ àṣẹ ni wàá látọ̀dọ̀ Ọlọ́run má ṣe léyìí bẹ ọba ṣe ìyàrá ọba ń bẹ ọ̀rọ̀ ní báàkì nínú kùránì rẹ ti. It is a command from Allah, the decree of Allah. Do not do this. When you do take, you will meet the punishment of Allah. All these laws, the commands, and the Holy Quran. Wànàyíyà lọ́wọ́ ọba wa kọ̀ fáwọn ẹ̀dá rẹ̀ tó fẹ́ pé n ò fẹ́ ifẹ́ eléyìí ẹ̀ gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ nínú kùránì ti rí kà. When Allah has prohibited that we must not come near them and accept them should we find them in the Holy Quran. Àwọn nǹkan tá a tọ́ka sí yìí, òun náà kò ní bayáàni o, àgbàlá bẹ̀rẹ̀ lẹ́nu. All these things we refer to, they are the explanations from Allah olùdàlá olùdàlẹ́bí Muhammad sọlẹ̀lẹ́ ayéwọ́sẹ́lá oní ó máa kà láti lóòwé ìdìrọ̀ fáwọn ẹ̀dá ọlọ́run. These are the things from Muhammad read from the Holy Quran to the people. Bàyánà òun kò sí fún àdìsí. Bàyánà. It is not the Ali it does not refer to hadith collection at all. Tọ́ba ní Bàyán àlàyé ìdájọ́ ọlọ́run tó wà nínú kùránì lànàbí ó máa ṣe àlàyé rẹ̀ fáwa ẹ̀dẹ́ èèyàn kìí ṣàkíyèsí ó túmọ̀ sí àbùkàyà. I told you explanation the exegesis it is not the added connection it is the content of the Holy Quran Prophet Muhammad read to the hearing of people the content of the Holy Quran the explanation from Allah it does not refer to added connections at all kò sí dájọ́ kan tá a wá tì nínú àlùkùránì. I tell you there is no judgment you will not find in the Holy Quran. Tó wá jẹ́ pé inú àdìsí ọ̀rọ̀ èèyàn láti rí. And there is nothing you lack in the Holy Quran that will look into the eyes connection in order to find them except in you it is a lie. Yí ẹ̀rí tó bá rí bẹ́ẹ̀ fún ẹ̀rí sọmọlẹ́yà náà ní Muhammad. Those are pure who believe the hand connections and the judgment they follow and neglected the commands of Allah in the only Quran. I said to you, you are not the true followers of Muhammad. Ọmọlẹ́yìn èṣù lẹ́yìn dá sí lórí ilẹ̀ ọlọ́run tẹ́ wà. You are confined of Satan on the surface of the earth. Sọ̀rọ̀ láti ìjà mi rò. Gómìnà Society of Nigeria ìmọ̀lẹ̀ dé kókòkò parada. Zukurati champion Gómìnà Society of Nigeria Be like has come like the darkness vanish. Tó o bá wo Kùránì dáadáa bá ọmọ pé àrùkùránì ìmọ̀lẹ̀ ọlọ́ọ̀lẹ̀. When you look at the Holy Quran, Juma you know the only Quran is the light of Allah. Tẹ́ ẹ bá wo Kùránì ọwọ́ yín dáadáa ẹ̀yin àfa wọ̀nyí. Ẹ máa bí Àlùkùránì ojú ìlú náà fáwọn èèyàn níta àbúrò sí. And ah, if you look into the Holy Quran, you realize you know the Holy Quran is illuminating eyes of the people. وهودا ورحمة للمؤمنين سبيل Kùránì wá fún kébèrí olùbẹ̀rù ọlọ́dún Kùránì wá fún ẹni gbọ́lọ́gbọ́ ní Kùránì wá fún kí lè wá ìdí Kùránì ga àárín èèyàn wọ̀nyí. Ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀ lọ́wọ́ ọba yín ṣe ìgbìmọ̀ ẹ fèsì lè bá àwọn ẹgbẹ́ ṣe lọ àwọn ọmọdé àwọn aláàmọ́. ìdààmú náà bí ìsìnkú ẹgbẹ́ káàkiri rẹ̀ kò tẹ́ ara ìdí ọgbẹ́ ń pẹ́. Adúsọ́lùkù where is the clear insight and clear evidence for mankind to follow all of you knowledge who follow the other connections? I said to you, you are not in Islam. What are you looking for in the faith of Islam? You should go away. I said to you, the other connections you are following, they are all trials for men. Alhaji Muhammadu Jami. Adéyẹlé Abóyèkú. Bàbá olórí o. Alhaji Muhammadu Jami Adéyẹmí Abóyèkú. He is a successful father. Sùmọ́látù kì í ṣe jáìlì. Gbogbo ẹni la fi sọ lórí atẹ́gùn yìí. Sùmọ́látù jẹ́ àmì o, àwọn kì í ṣe jáìlì. Asùmọ́látù jẹ́ àmì o. They are not ignorant sects as a to you. Kò sẹ́gà lára orin wọ́n bá ń bọ̀wọ́ kan orin nígbà àgbàgbọ́ máa fi sẹ́nu rẹ̀ yóò máa dùn kò sẹ́yìn rárá ṣùgbọ́n lọ́dọ̀wọ́ náà ló ṣe bẹ́ẹ̀ àwa kọ́. I said to you, content cannot remove sweetness from honey. Whoever tastes the honey, it knows that it is sweet. But I said to you, the bitter is always bitter. Ẹ̀rí dẹ̀ ń gbó wa lórí atẹ́gùn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa láti inú àlùkùránì tó bá jọ má já yìí ẹ̀ mà tí ò bá jọ má ta láìmọ̀ kan ẹ̀ mà láti rọ ọpọlọ tọ́lọ̀ gbogbo bẹ́ẹ̀ yìí náà mọ́ra yín. And those who are watching us on the internet, if we are ignorant from what we are learning from us, we know If you are knowledgeable, you will we are ready to hear the content of the Holy Quran. Bọ́lá aláìmọ̀ká là ń sọ lẹ́nu. Yóò yé eyín. Bọ́lá ẹni tó máa ń ti ń sọ là lẹ́nu wa jáde síta yóò yé eyín bákan náà. If you talk the talk of ignorance, you will surely know. If you are telling you what we learn from the words of our Lord that make us to be knowledgeable, we will surely know. Ẹ wàá mọ ìyàtọ̀ láàrin kíkìbá àtàwọn ẹran. I will always know the difference between the knowledgeable ones and the ignorant. Kí ni ìyàtọ̀ rẹ̀? Aṣọ máa ń gbó. Àwọn ẹran yìí gbó. <laughs> Ọjọ́ yóò rí ìṣòro. Gbogbo ni a bá dòyìn gbà ọ̀rọ̀ àbálẹ̀ bá ń bẹ̀. I should continue to serve and friend the light wherever you go we will surely meet Allah. Àwọn ọmọ lẹ́yìn ànábì Muhammadu tó. Tùlùlọ́ àìlẹ́wọ̀sẹ̀lẹ̀. We are the true followers of Muhammad. Òfin Adáńdọ́lá ń gbélé Muhammad lọ́wọ́ sọ́lá ẹ̀wọ̀n àwa òjò lé èkó àwa ti kó ìlórí rẹ̀ látọ̀wọ́ ẹ̀yà. And the laws of our law that was revealed to whom of Brahma, which is the Holy Quran, we stand on it. We do not add to the law, we do not release from the law. Inú mi dùn tó kù. Lábọ̀ I have àti abẹ́ kàn yìí tá a ti kàn yìí nínú Sùràtù Bákọ̀rọ̀. Àlùbáyé orí kejì tá a ń bá a lọ aya one sixty six síta wà sí túnà wà mí àti kẹ́yìn aládìsí ó fara balẹ̀ kẹ́ máa gbọ́rọ̀ náà bá yí tẹ́ kọ́ lẹ̀. I'm happy to read in verse chapter two verse one sixty six of the Holy Quran. Show eyes follow us, so show listen reverently to the words of our Lord. You have already rejected. Ẹni wà lójú ọ̀nà tí ń lọ ẹni tó ń ti wá sínà tí ò mọ ibi tí ó gbà ni wọ́n fi ẹni tó wà lójú ọ̀nà ní ìgbésà And the one who is following the right path and the one and there is another who has gone astray the one who has gone astray calling the one who is following the right path to follow him. àwa ń pè yí mi sójú ọ̀nà àtọ̀lọ́ àwa ń pè yí mi gbẹgẹ́ ẹ máa ń jìyà ọlọ́run bẹ́ẹ̀ bá jìyà lórí ara yín ni bẹ́ẹ̀ tẹ̀lé lọ́wọ́ bá yín lẹ́yìn tẹ̀lé kùránì lórí ara yín náà ni. We're inviting you people to the good of our Lord so that you may not end the road of our Lord. are forbidding you what is evil so that you may not end the road of our Lord. If you end the road of your Lord, if you walk evil and end the road of our Lord, it is our own Lord, it is our own punishment. Ẹ̀rí ọmọdé tó tẹ wá gbé lọ fún lé ìtọ́jú dọ́tọ̀. ó wá rí dọ́tọ̀ yọ abẹ́rẹ́ yóò bò lábẹ́rẹ́ kó lè wòsàn ó sọ dọ́tọ̀ ó sọ bẹ̀tà ara rẹ̀. And the baby is taken to the hospital for treatment when he sees the doctor with a syringe and to see he takes the doctor as his own enemy. àwọn abẹ́ fún ilé ògùn wòsàn kùránì ló gbòòsàn tá a fẹ́ bẹ̀yẹ àbá aládìsí wọ̀nyí ṣùgbọ́n bí kò fẹ́ wá gba kùránì tó jẹ́ ògbòòsàn ẹ wá sọ àwa tá a fẹ́ fún ilé ògbòòsàn ẹ sọ wá dọ̀tà yìí. And we are the doctor who want to give you medicine. The medicine we prescribe to you is the Holy Quran to cure your illness, the disease in your heart. But you the and his followers to take us as your enemies. Ó dá kí lè sọ wá dọ̀tá ayé fún. Kí lára ń gbá ayé gan. Àwa ń sọ pé Kùránì ló wà láti fi ṣẹ̀sìn Ọlọ́run. Ẹ̀yin ní àdìsí ànábì ń bẹ pẹ̀lú rẹ̀, àwa ní òsì. Ekele wá dọ̀tá wa fún lórí. When you take us as your enemy, in what way have we offended you people? We say the Holy Quran if the, the book that Allah refused to promote Muhammad, and you said no, uh, there are some honest connection you can follow beside the laws of one law. Why do you take us as your enemy? Ọlọ́run ló pa aláṣẹ ká máa kọ ìbàjẹ́ bẹ́ẹ̀ ni èèyàn torí èyí tẹ́ ẹ kó àwọn èèyàn jọ lórí ọ̀rọ̀ èèyàn láti máa dùn kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ kó wọn kúrò níwájú ọba tó ní wọn nù ẹ̀jẹ̀ kí ọlọ́run ọba wọn sìn débi tó bìrìkì ọlọ́run lẹ́yìn ikú wọn. Allah has commanded us to forbid what is evil. Before you people, when you gather people and teach them, and make revelations and its connections and you moved them away from Allah who created them. We did not allow them to worship Allah, their creator. Bí a máa ń wẹ̀ ìjẹ lọ́dọ̀ ọba tó ní ní, ẹ má bá wọn ẹlòmíì jìyà, ẹ fi wá lẹ̀ fọ́lọ́ ọba àwọn ẹ̀yẹ òsì náà. If you want the punishment of Allah who created you, do not lead others astray so that they can enter the wrath of Allah. I said to you, leave them alone, let them be free, let them worship Allah who created them ọlọ́ni tó bá wá níjọ́ gbèdé àlìkìyàwó kò ní rí bẹ́ẹ̀ mọ́. Allah says it will not be like this the day of resurrection. àwọn tí ń fi àbíìsì kọ́ wọn lẹ́sìn àtàwọn tí ń fi àbíìsì kọ́ lẹ́sìn tó bá ní gbangba àlìkìyàmà ẹja jọ máa fi tí lọ. njẹ́ ìṣẹ̀lẹ̀ sẹ́lẹ̀ kìíní àtẹnìkìíní ni wọ́n níwájú ọlọ́wọ́ àwọn tó lé wa. I go for teaching people and his connections and those that are taught. I said to you, let us share what will happen between them the day of resurrection in the presence of our Lord. بسم الله الرحمن الرحيم بسم الله تعالى إذ تبرأ الذين تبعوا من الذين تبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب tẹ̀gbìn aláàbò. ẹ̀yin tó ń bà ní ìṣòro yẹn kọ́ lẹ́sìn ẹ padà lẹ́yìn àwọn tó ń kọ́ ọ ní àgbà. Others of you that are taught Alice connections they say of human beings you should withdraw yourself from Alice connections. ẹ̀yin tẹ̀ ń fi àdìsí Buhari yù àdìsí mùsùlùmí tẹ̀ ń fi ń kọ́ wọn lẹ́sìn lẹ́sìn ẹ padà ń bẹ̀ those of you who are teaching them, the Hadith of Bukhari or Hadith of Muslim, I said to you you will get yourself from teaching them the same of Means beings. Ẹ̀yin dẹ̀ ń bi àdísì ìmáàmù Màlìkì, ìmáàmù Àǹbàní, àbúrò àní Báṣàfi ẹ padà kúrò nílẹ̀. Those of you who are teaching them the sayings of Imam Malik the saying of Abu Hanifa, the saying of Imam Shafi, the saying of Ahmad ibn Hanbal. You are teaching people their added connection. I said to you, we withdraw from this. You should retrace yourselves. Ayé ìlú àlùkìyàwó mà, àlùkìyàwó sì jọ ayé là. And the issue of the hereafter is not like this life. Ọ̀nà ìrọ̀bà láyé, ọlọ́run bá gbà bẹ́ẹ̀. I bet You can tell lies in this world if Allah permits you to do so. Irọ́ pípa ọ̀rọ̀ Adégbàgbà àlèkìyà ó mà. Allah Akbar. There is no room for lies the day of resurrection. Ibi tí gbangba ó ti dẹ́kun, tí kéré ó bẹ̀rù ni. Allah Akbar. And the day we're talking about, there will be no way for you to lie in the presence of our Lord. Ẹgbẹ́ sọ fún ẹ̀rí èèyàn wọ̀nyí kò sọ́dọ̀ àbáyọ wájú Ọlọ́run. Aláhàbà, let me tell you people, there will be no way for you to escape from the hands of our Lord. Ó lè gbọ́n tí Bùrá lè wí. Ọlọ́run ìṣàbàrọ̀ àlẹ́sí náà tún nìlú. Ọlọ́run ní àwọn tó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ó wá dé ọ̀rọ̀ àbúrò ànífà ọ̀rọ̀ ìmáàmù màlìkí ọ̀rọ̀ ṣàbí ọ̀rọ̀ bókàrí iyù onágbẹ́kọ̀ wọn lẹ́sìn tọ́lọ̀. And those who teach people their desire, those who teach them their followers, the sayings of human beings, the saying of Malik, the saying of Shafi, the saying of Abu Hanifa, the saying of Ahmad ibn Hanbal àdàzínà tábàrù àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn lórí àdìsí ẹ̀rọ tó ń fi kọ́ wọn lẹ́sìn. And those who follow them nínú àdàzínà tábàrù sí àwọn tí ń kọ́ wọn lẹ́sìn tó ń fi àdìsí kọ́ wọn. I will see the day we're talking about. Those who follow them will surely. Ìsàbàrọ̀ nígbà tó bá di ọjọ́ ọ̀dájọ́ bàbárọ́ ọjà òdúlẹ̀. Are you sure Those who follow the Addis followers, Addis preachers, I said to you, they will surely dissociate themselves from those they are following the day of resurrection is abaroha. Nígbà tó bá di that you Sabaroha a ó yọ owó yẹsẹ̀ kúrò ní ọ̀rọ̀ wọn àwọn náà nágbà yìí sì wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn náà nágbà rẹ̀ yẹ wọn lẹ́kọ̀ọ́ ká tó kúrò lórí ilẹ̀ ayé ṣùgbọ́n nígbà tó di gbangba àlìkìyà ó mà wọ́n já wọn lùlẹ̀ kúrò àwọn àwọn ara wa rẹ̀. Those who will follow will surely destroy. Do fall, person fall them. I will see your the thoughts them and his connections They could see the people were talking about. They forsake them and they wash their hands of their of their own followers that they were talking about. Àwọn tó ń tẹ̀lé lẹ́yìn lórí ọ̀rọ̀ Buhari àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn. Tó bá ní gbangba ìyáàmà olóòní tàbárọ̀ ọ̀hà, àwọn yàgò fúnra wọn. I said for sure, those who follow as they, those who are follow, which is the honest preachers, who are preaching the honest of the they will clear themselves of those who follow them the day of resurrection. Àwọn fẹ̀rẹ̀ àwọn nílò, wọn à ní mara wọn mọ́. Ṣé àmọ̀ pé nínú ìjọba ọdùà, ọ̀hún di ọ̀rọ̀ kúkà yíyù, ọ̀hún ti kọ́ wa lẹ́kọ̀ọ́, ìdájọ́ ọgbà yíyù rẹ̀ ń lò, ọ̀dùn dájọ́ ọjọ́ lọ́hùn fún wa ìdájọ́ ni làwọn náà wá dìbò ló gbangba àlèkìyà ọmọ ṣùgbọ́n gbà tó di pé ẹlú kojú ara yé wájú ọlọ́ ẹ̀yẹra fún wa ẹ wá ṣe ní bẹ́ẹ̀ dá wọn mọ̀ tó bá dìjọ́ náà ọlọ́run ẹ̀ máa wúra yé bí a ẹ bá ara bí iná àfi àbíìsì kọ ọkùnrin adúró sí yìí. ọjọ́ mi ò rí èkì yìí. ọ̀rọ̀ àlè ìyá ọ̀nà. àtàwọn tó ń kọ́ wọn láti ṣe rèéyà wà ní mara wọn má. And then you saw one another the day of resurrection and you see the early follower, early preachers, when you saw, when you saw those who followed them, that they were talking about, they forsake one another, they washed their hands of their disciples that they were talking about, as if they were not those the accomplices who told them the early connections when they were alive and they will say, Why are they not with us today? Did they not teach us at this connection while we're alive? See them, they have already disowned house; they are forsaken us. Ẹ̀rẹ́dàlẹ̀ okun wọn ó yàgò fún ara wọn. I could see them that they were talking about. They separate themselves from one another. Àwọn ìyàwó yẹn ṣe kúrò lọ́dọ̀ àwọn tá a fi ọ̀rọ̀ èèyàn tẹ́lẹ̀ sí and they clear themselves of those the poor, the and the connection they say of human being like themselves try to do. Èmi bẹ́ẹ̀ lọ bìkan mo wá ní à. Ah, mo wá sọ fún ìrẹ̀ pé ibi tí ń lọ rèé, wọ́n wá ní à. Ah, ṣé bẹ́ẹ̀ yẹn ló mọ̀ bẹ́ẹ̀? Tẹ̀lé mi ká lọ. Àwọn lọ sá sá sá. Nígbà táà ilé ní ojú ọ̀nà tá a ti rìn jìnnà, ọba dúró sí i wọn ní kí ló ṣẹlẹ̀ ọlọ́mì ìmọ̀nàmọ́ o ibi tí ọlọ́run rẹ̀ yẹn ń gbé lọ́kùn lé yọ̀ọ́ ní mo sọ fún adájọ́pọ̀ lé ẹ orí ìwò lábẹ́ màmá mi ó wà nílò àwọn tó ṣẹlẹ̀ ojú ọ̀nà tòbí ṣètò lẹ́rẹ̀ yóò owó àgbà ọ̀rẹ́ tí ẹ̀yẹ́ máa ń lọ sórí ìgbó ọlọ́run ní bọ́wọ́ lọ́sẹ̀ já sí ìrora nìyẹn. I will see you. The cemetery is like this. And then somewhere I have the address, but I do not know the place. I will see and say, ah, when I tell you this is where I'm going, you say, I know the place. And uh, let me let me show you the place And I follow you. What when we got to the intersection and you, you stood there and you said, I do not make the way anymore. Uh, where did you say you are going? I said, didn't I tell you before? And he said, I do not know the place anymore. This is my direction. And the, the, the, the person followed his own way and he left you there standing. Ó dá ẹ̀rí jẹ́ tiẹ̀ lókun wá ní táǹkì ọ̀rọ̀ buhari yù ọ̀rọ̀ ìbámu màlìkí kọ́ lẹ́kọ̀ọ́ èsì bẹ́ẹ̀ lẹ́yìn náà gbọ̀ tó ni. Those who are sitting there, why they are sitting you? The saying of Bukhariyo and the saying of Muslim, are you so tapped? touched? Ènìyàn bá ọba jáde ẹ̀ṣẹ̀lẹ̀ ńlá lóòótọ́ àmọ́ òdì kẹfìrì yìí. Ìwọ náà sì fẹ́ máa jáde kọ́ máa dẹ́sẹ̀ síwájú ọlọ́wọ́ àwọn àlọ́. And the man said to you, if you come You commit a sin that does not make you unbeliever, and you want to continue to steal, you want to continue to rob. Ìrẹ́ nípa ọba ṣe ṣìnà ẹ̀ṣẹ̀ lọ dá lóòótọ́ àmọ́ kò sọ ẹ́ di kìkì yìí. Lọ́sì fẹ́ máa ṣe ṣìnà kọ́ máa dẹ́sẹ̀ ọlọ́dún ọlọ́run bá rẹ̀ tó ní ọ. And the master. When come after fornication, you commit sin, but that does not make you unbeliever, and you want to continue to commit sin, to commit adultery, to commit fornication. Ìwé ni ẹ máa ta tẹ́tẹ́, ẹ máa ta bàbá àjẹ̀bú. Ẹ̀sẹ̀ ni lóòótọ́ àmọ́ kò sọ ibi kèfì yìí. Lọ́sì fẹ́ máa ta bàbá àjẹ̀bú. Ọdún tẹ̀sẹ̀ síwájú ọlọ́run ọba rẹ̀ tó ní ọ. Àdìmọ́sọ́ ìdẹ̀kọ̀mí gambling, àìsíọ̀ ìkọ̀mí sí ìkọ̀ ìkọ̀mí gambling. But that had a non-making unbeliever, I should want to continue gambling. Oníṣègùn lówó ni owó èlé. Bẹ́ẹ̀ máa ń gba ẹ̀sẹ̀ ní lóòótọ́, àmọ́ kò sọ ibi kìkì rí. Ìwé ti fẹ́ máa pe owó èlé kọ́ ọ fi máa dẹ́sẹ̀ pàdé ọlọ́run bá rẹ tó ní ọlọ́run. And so, if you are grasping usury, you are collecting usury. You commit sin, but that does not make you unbeliever, and you want you want to continue to commit sin by collecting injury. Ọlọ́run ní ah, àwọn tí ń sọ pé ẹni tí ń bá ń jalè o. Tọ́ fọ́lọ́kù mú ní lórí gbà lóru gàdọ́. Àbọ̀ ọ̀nà àbáṣe ọ̀tá máa kẹ́rù rẹ̀ ẹ̀ṣẹ̀ ní lóòótọ́ àmọ́ kò sọ ọ́ kìkì. Ìwé ti fẹ́ máa kẹ́rù ẹ̀yẹ̀ kọ́ máa gbẹ̀mí rẹ̀ látara rẹ̀ yíyà kọ́ máa dẹ́ṣẹ̀ tó bàjẹ́ ọlọ́run ọba rẹ̀ tó yẹ. I see, and saw when you open the door I shoot of the people and you you get the loot and the receiver and when you are doing this with permission then you do that will not make you unbeliever and you want to continue to permission you want to continue to borrow houses and you see the property of people in the presence of your Lord. ó dá irú ẹni tí ń ṣerú wàá ṣèyẹ fún irú ẹni tí ń sọ irú wàásù yẹn fún ọ tó ẹ̀dẹ̀ dọ́kọ̀ wájú rẹ̀ tẹ́bí rẹ̀ ò sì pa mi tí wọn náà sì rèé wò kí wọ́n á ní ìyàtọ̀ ìwọ àtọ̀ tí ń ṣe wàásù pọ̀. And when you are sitting in the presence of a person who is teaching you this new text, I should not fear and know, I remain there. You are not different from the person who is preaching to your hearing. You are the same ìbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ ó pẹ̀lú ìrọ̀ náà lọ́wọ́ inú rẹ̀ dùn sí ọgbà ọwà amáyà ojú sábà ìbàlẹ̀ lọ. he has given issue the wrong wrong wrongdoing in his hands. He has given issue the corruption in his hands. And you receive this and will take it to your home. Àlàyé ọ̀rọ̀ mi ti ń bá mi látọwọ́ lọ́wọ́ ẹ̀rí mi tí ó yọrí sí o. Ẹ̀rí lọ́nà jọ pé àwọn tí wọ́n ń tẹ̀ ẹ́ lé lẹ́yìn lórí ọ̀rọ̀ èèyàn tó ń fi kọ́ wa lẹ́sìn àtàwọn tá ń tẹ̀lé wọn gan-an pé wọ́n jára wọn jù ú lẹ̀ tó bá di gbangba àlìkíámà àwọn jìnnà síra wọn àwọn yàgò fúnra wọn ẹnì kankan ò ní rí tara wọn rò mọ́ bàbá tí wọ́n jẹ aláṣẹ those who will follow we surely be strong those who follow till the day of resurrection. They declare themselves innocent of those who follow them to the of resurrection. They become enemies of one another. Inú ìjẹ́ náà nínú. Nígbà wo ni ká máa ṣe sí lẹ́sẹ̀ mi? Àmọ́ àdí kejì rí. Ṣé yóò wá fi sí náà lẹ̀? Rárá. Ṣé yóò fi lè lẹ̀? Rárá. Yóò fi owó èlé lẹ̀? Rárá. Ṣé yóò bọ̀ tí mo mú lẹ̀? Rárá. Bẹ́ẹ̀ bá wá bí lórí mi kí ló ló tẹ̀ ń ló ti gbọ̀ nínú àdìsí ìmáàmù màlìkí ló ti ka nínú àdìsí buhari ló ti ṣàlàyé báwọn ẹgbẹ́ náà. Are you serious? You are happy when your mother says, when you commit theft, you commit sin, that does not make you unbeliever. When you when you steal, when you commit robbery, you commit sin that does not make you unbeliever. When you collect usury, you commit sin that does not make you unbeliever. When you continue to do this evil, when people are complaining, you say, I heard it from my mother. You read from Ali's collection of, of Mali, Ali's collection of Khalil. Ntọ́ba ti mọ gbé ìdájọ́ èèyàn dání ọlọ́run ọba rẹ̀ ọ̀ọ́dúnrún náà lọ. When you follow the judgment of human beings like yourself to the presence of Allah, I say to you, you will not escape the punishment of Allah ọlọ́ni àtẹnìkí ní àtẹnìkejì wọn wàhálà àwùlé àzáàbà ntọ́fà táwọn dáńbì ọ̀rẹ́ èèyàn kọ́ wọn lẹ́sìn tán mú ìdájọ́ èèyàn tán gbé lé wọn lọ́wọ́ nígbà ìdájọ́ ọlọ́mọba wọn àtàwọn táwọn náà gbà á wọlé láti máa tẹ̀lé ìdájọ́ èèyàn ju tọ́lọ́mọba wọn tó ní wọn lọ wàhálà àwùlé àzáàbà nígbà tó fojú ríra ọlọ́run lálìkì àmà ẹ̀mí oníkálukú wọn pa mí. Àlùsíọ̀ those who teach them the wrongdoings and those who follow them to commit evil àlùsíọ̀. The two parties, they will surely see the chastisement of our Lord, the punishment of our Lord, the day of resurrection ẹ rárá wọn tó ń fi àdìsí ọ̀rọ̀ yẹn kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn wá jìnnà sí wọn jẹ́ láwọn ta kété bí ibẹ̀ àwọn kọ́ làwọn bọ̀rọ̀ yẹn kọ́ wọn lẹ́sìn tó gbangba àdìyàmọ̀. I could see her. Those who taught them the Addis connection, they forsake them that they were talking about, they separate themselves from them as if they were not their accomplices in their evil. Wàtàkùn àti ìrùn bíi ìrìn àṣìbáàbù. Kabir. Àṣẹ náà lùkùránì ni bàbá wa ti rí. Ìjọba ń gbé náà iná àgbà yẹ̀ ọ̀rọ̀ náà ti. Bàbá olóríire. Bàbá ọlọ́mọ wẹ́rẹ́. Lórí ọlọ́ọ̀rẹ́. Alhaji Muhammad Jami. Adéyẹ̀mí Adéyẹ̀mí ọ̀tún bàbá ìlú ẹ̀rọ náà And what we combine of the day the day of resurrection, let us say to the matter and his word. I will see it is read in the Holy Quran that our father, Alhaji Muhammad Jamiu Adeyemi Adelekwe, is Successful father. Ilé iṣẹ́ náà tí bàbá wa dálẹ̀, ọlọ́run jẹ́ ó dé náà, ọlọ́run jẹ́ ó parun àìpara ìdóná rẹ̀ ni ọgọ́ta ọmọ wọn bí jáde lórí látọwọ́ náà bá tó bẹ̀rẹ̀ ní wa. bí bàbá wa jẹ́ báyìí èyí tẹ̀ ń bá ń gbọ́ ti fẹ́ mọ̀ tí bàbá wa bá já láì mọ̀gàn ẹ̀ mọ̀ tí ò bá já láì mọ̀gàn ẹ̀ mọ̀ látọ̀rọ̀ àwọn láti mú àwọn ọmọ wa tọ́jú kùrọ̀ á lè fẹ́ lẹ́kọ̀ọ́ lórí ọ̀gọ́ I will swear The organization of law that our father established, Allah does not allow it to be destroyed. If we are knowledgeable, we surely know what we are ready to achieve, the content of the Holy Quran. If we are ignorant, we surely know. Wọ́n ará kùnrin ni, wọ́n bí orin síwájú rẹ̀, ọmọ ní ẹ̀, ṣe é sóyè náà lè wá pálí dúrà, ẹ̀rọ olódó yẹlé, wọ́n fọ́ kan fi sẹ́nu. Tọ́pọ̀ bá ní tóbi o, ó dá gbé síwájú ọmọ mi á yìí má dùn ẹni ewúrẹ́ náà wà wá tó yìí káwá tó wá tó wá wọ ewúrẹ́ bí kan rẹ̀ wọ́n bá wá dùn bẹ́ẹ̀ àdéhùn sẹ́jẹ̀ lára sùn lára tó wọ́n lọ́wọ́ bá tó wọ́n wá. Ọlọ́run àdúgbò ẹ̀fọ́ wúwo àdúgbò. I should place the honor before you and let people deride it. Let them say, Why do you follow value so much? It does not have any sweetness. Let them taste it, they will not know it is sweet and dear. Let them place before them the bitter leer, and let them squeeze it at the water there. Let them taste it, let them say, Now it is sweet. Let them taste it, they will not tell them, No, it is not sweet, it is bitter and dear. I said to you, content cannot remove sweetness from honey. Whoever tastes the honey knows that honey is sweet. I said to you, Zumurat is honey, it is always sweet. àwọn tá ń tẹ̀lé àtàwọn tá ń tẹ̀lé wọn. tó bá di gbangba àlìkí á máa ọlọ́run ni wọ́n da àwọn jùlẹ̀. kí ni ó wà á bì? wàhálà òun yẹ àzáàbà tó bá fojú kan ẹni èmi kálukú wọn gbà pé mo lè kó wa níyì. I said, on you the day of resurrection. And those who follow will say, and will declare themselves of those who follow them. I say, when they see the judgment of our Lord, and they will have the fear in their heart. Where is the destination? Ẹ̀yin lẹ sọ fún wa lórí ilẹ̀ ayé òkà tó kú bẹ̀. Ẹ lára gbọdọ̀ mọ́kàn nínú ìbámu mẹ́rin. Ẹlẹ́dàájọ́ rẹ̀ ní ká máa lò. Àṣẹ rẹ̀ ní ká máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ṣe pa wá láṣẹ náà là ń tẹ̀lé yìí o sáàbì jọ ní gbangba àdìgí àmọ́ àwọn ẹjọ́ ọlọ́run tó mi wá. ó ṣe wá lò ní tẹ yẹra ó ṣe wá lò ní tẹ pẹ̀lá ẹ̀rí lọ́ọ̀dù kan. How you commanded us when we were in Maya that we should take one of the four imams that we should follow and we follow them as you instructed us. Why do you forsake us today? Why do you dissociate yourself from us today? You not go, you not escape ọ̀rí bẹ́ẹ̀ ṣe kọ́ wájú rẹ̀ tó ń bọ̀rọ̀ Buhari kọ́ wọn lẹ́sìn ọ̀ ń bọ̀rọ̀ tírínì sí kọ́ wọn lẹ́sìn ọ̀rọ̀ àbúrò àbúmọ́jà ọ̀gbìn ń kọ́ wọn lẹ́sìn ọ̀rọ̀ ṣàbí ọ̀gbìn ń kọ́ wọn lẹ́sìn tó náà sọ́ọ̀ni bá ṣe pọ̀ pé wájú rẹ̀ ní bẹ́ẹ̀ yàrá ìṣòwò tó wà lọ́wọ́. As there are many people in your presence. When you are teaching them the saying of Kalinio, you are teaching them the saying of Agumenjua, you are teaching, you are teaching them the saying of Miley, as numerous as they are in your present day. so will be the year of the punishment that Allah will give to you, the day of resurrection. Gbàgbé ti gbọ́ lẹ́nu rẹ̀ pé gbogbo ìgbàgbé tó ń máa ń wù mí òun mà bó ìlú mẹsẹ àmọ́ òun ò ní ìlú níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn sì máa wá ṣe títí ọjọ́ kan yóò fi kó lórí As an aircom sure that when he commits adultery fornication, he commits sin that the not unbeliever. He will continue to commit adultery fornication to the time he dies and will appear in the presence of our Lord as fornicator, fornicatress. Somebody read your Lord. Mm tó bá wá jẹ́ bẹ́ẹ̀ máa ń béèrè pé irú ìdájọ́ wo lọ gbé dání dé yìí wọlé ìmọ̀ wa tọ́ka sí ẹrù rẹ̀ ló ti bọ̀. bàbá tó béèrè lọ́wọ́ eléyìí wọn náà yóò tọ́ka sí ẹrù rẹ̀ ló ti bọ̀. bàbá tó fi eléyìí lé rẹ̀ náà èmi kọ́ ẹrù ẹni tí mo ti bọ̀ rí láti sọ̀rọ̀. tóró ní fi ọ̀rọ̀ buhari yù ọ̀rọ̀ ìmáàmù màlìkí àǹbàní ṣàbí àbọ̀ àlébá onídùúkọ́ ẹlẹ́sìn tàbí ọ̀rọ̀ lórí ilẹ̀ ẹgbẹ́ ẹni tá kọ́ lókùn èyí. àwùsẹ́ẹ̀. When this one is asked, what type of judgment did you follow that makes you to deny the tradition like this? They will say they had the judgment from your mouth. When they come another, they will say they had the judgment from your mouth. I will say you were the one who told them. They say of mine, they say of Harif, they say of Amda, they say of Muslim, they say of Abaniva. Hanifa. Ṣọwọ́ àmàgbé ẹrù tiẹ̀ gágá tó di kalẹ̀, ó ti wúwo dòkè ẹrú máa lọ gbogbo àwọn tó wá ń tẹ̀ka sí ẹgbẹ́ ẹrù rẹ làwọn ti kọ ẹrù tí wọ́n á máa dìkú tiẹ̀. And you see your own baby is even heavier than Olúmọ̀mọ́ tẹ́lẹ̀. And those who refer to you as the one who tell them the evil who will have a share in their own burning. Ǹjẹ́ wàá fà á tí ààrẹ òkè kò wájú Ọlọ́run? That is the reason your love and praise in the presence of our Ọlọ́run yàrá òun yàn záàbà ẹnìdínní wọn tó ń fi àdìsí kọ́ lẹ́sìn àtàwọn tó ń fa àdìsí kọ́ wọn lẹ́sìn tó bá fojú rí ọ̀nà wàtàkọ̀ àti ìbíhi ni àsìgbàgbò ọdẹ pàwọ́pọ̀ yóò wá tú wọn ká. And the first party will see the torment of our Lord. The second party will surely see the chastisement of our Lord. Allah because of relation between them will become asunder. Wàdàkọ̀tọ̀ àti wìbí wìbí àsìbáàbù. Àní sọ́sọ́ wá pọ̀ láyé. Yóò wá já wọn. Yóò wá tú wọn ká. Ebi kálukú wọn wà lọ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ wura wọn lékèrè. Allah says all relations between them will be cut off. They will separate themselves from one another sọ àgbàgbé nígbà tó wà láyé ó bá ránṣẹ́ sí ọ máa sáré kídokído lọ́dọ̀ ni pé ìjọ wa ń pè mí tó bá di jẹ́ náà ọ máa wò ó lókèlè ọ máa ṣètò sí ọ máa ṣètò ilé mi sórí tó pa lórí ilẹ̀ ayé yóò tù gángan. àìmọ́ oyè àláyà when it force you you run to keep the the amir is calling me but if they were talking about you do such a. Separate yourself from them and you separate yourself from all from them. kí ló wá bá wọn bọ̀? wọ́n lọ pèpè kí wọ́n á ṣẹ̀sì gbọ̀dọ̀kọ̀ má lọ kọ́ mọ́sálásí kalẹ̀ ọ̀dọ̀ náà ti mọ̀ nípa ọ̀rọ̀ náà ká máa bọ̀ wá sí náà tó bá ń bọ̀ lò. àwọn wá dé inú ìjọ rẹ tán dípò kọ́ wá fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ti ṣe kùránì kọ́ máa fi ṣe ìwàásù fún wa ìwọ wá yẹra kúrò lórí ọ̀rọ̀ ọlọ́run ọwọ́ aláǹdì sórí ọ̀rọ̀ ènìyàn òun náà wá gbé ilẹ̀ ńgbà ìyá wọn ìdájọ́ tí ò dọ́dọ́ lọ́wọ́ ọba wọn rárá rárá lọ ń gbìn sí wọn lẹ́mìí ọ̀rí ìdájọ́ ọ̀dọ́ náà yìí láti mọ̀ bá pé gbọ́dọ̀ rẹ ọ̀fà ayọ̀kú is the revelation we're talking about. You invited them to come and worship our Lord. And you beat your mouth about the God to ensure you were teaching them wrong thing. You were teaching them the same of human beings that are different from the judgment of our Lord. And you remove from them the faith they have in our Lord. Sọ ma pé ìrọ̀kọ́rọ̀ ọkọ wọn lérò kíkí. Eléyàwó wọn ti ń kírun ká tó lọ́dọ̀ rẹ̀. Allah akbar wọ́n lè ń gbọ́ wá sí gbọ́dọ̀dọ̀ rẹ̀ ọ̀pọ̀ wọn ló ti mọ̀ pé kùrọ̀ á lè lẹ̀ sí ṣùgbọ́n bàtà dọ́dọ̀ rẹ̀ tán ọ̀fà yòókù lẹ́mìí wọn ọtí ọ̀rọ̀ ìmáàmù màlìkì ọ̀rọ̀ àǹbálí àbúrò àmì fàṣàfi ọ̀dùn gbígbọ́ ọ̀rọ̀ náà bá ní láyà wa. You know, you are not the one who taught them how to accept the Lord. You are not the one who taught them the, the some lessons in Islam. I'm sure they are already been learning the words of our Lord. They were already listening to sermon from the words of our Lord, the Holy Quran in the law from Allah. That when they talk to your mosque, you touch them, they say of Mali. they say of Abu Anifa. they say of Khalil. You were teaching them, the added connections. You remove the faith of Allah from their heart. You taught them disbelief. Ibi ẹni bá wá ní ha kò mọ̀ sádìsì àlùkùránì mà ló wà aláìmọ̀kan ló lẹ́tọ̀ wá takú wọn lélẹ̀ wọn lélẹ̀ ó kí ni òun ò mọ̀ kí wà má àdìsí wà àdìsí làwa ń tẹ̀lé níbi tó wọn fi ilẹ̀ lé ń dá ìyá rẹ̀ nù ọgbẹ́ fún wájú ọlọ́run ọba rẹ̀ ọjọ́ sáré ẹ̀ lórí ìyàbí tiẹ̀ sí i bí ká máa tẹ̀lé wọn lẹ́yìn lọ níwájú ọlọ́run. And it is indelibly, indelibly printed in your prayer, the say of human being, and you, you establish in your prayer the say of human being, and when people are connected to order, the Holy Prophet is the way to follow, and they're acting stubbornly, and they stand firmly on the Alice connection you have already taught them. Ọ̀rọ̀ ìyàbá mi ń kọ́ wa lẹ́sìn olúwa ń bọ̀ láyé. Sọ́nà àgbà tó di gbangba àlìkíámà ọlọ́run ọba ò ní gbọ́ ìdájọ́ èèyàn ò ní gba ìdájọ́ èèyàn lọ́wọ́ rẹ̀ tí ó wà náà lò. and the relations between sure and the sense of humanity that we are teaching them and the connections that we are teaching them in the presence of Allah the day of resurrection Allah will not accept this from you. Aya Zabu Wasituna Wamiati one sixty seven. وقال الذين تبعوا لو أن لنا كرة فنتبرأ منه كما تبرأوا منا كذلك يريهم الله عمله عثرات عليه وما هم بخارجين من النار تبيه Ọlọ́run Ọlọ́run ọba ní sọ̀rọ̀ ọ̀rọ̀ akọ́. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ń gbẹ́nu Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ lò. Allah is addressing you here. We are not addressing you. Whatever you hear from the Holy Quran, that is a word from your Lord. Ẹ wá láwọn tí wọ́n ń tẹ̀lé wọn lórí ọ̀rọ̀ ìmáàmù Màlìkì lórí ọ̀rọ̀ ìmáàmù Àǹbálí àti Àbú Ànífà àwọn tá wọn lẹ́yìn lórí ẹ̀ àwọn náà wá sọ̀rọ̀ báwọn tí wọ́n ń tẹ̀lé nígbà wà láyé. And those who follow them on the same of Mali, those who follow them on the same of Abu those who follow the Hadith preachers, and they were talking in the presence of Allah, the day of resurrection. Ndáhàn náà ń sọ yìí o, kò lè bá máa jí ju o ṣùgbọ́n ká má ṣàlàyé sọ̀rọ̀ ló kù bá wọn náà. Àwọn tó máa jẹ àkọ́nfẹ́nsì wọn tó máa jẹ àṣẹyìn tẹ́ ìṣọ̀mùnà àgbẹ̀yà bẹ̀rù sí the afẹ́fọ́k. Kí ló dákọ́ rí bẹ́ẹ̀? Bàbá wa náà wà láyé. Irú àwọn akùrànì wíìlì yìí á máa ṣètò ilé wa ni. Àwọn ènìyàn láyà, they were showering imprecation on the Quranites nígbà tó wà lórí ilẹ̀ ayé àwa tá a ní kùránì nìkan lẹ̀sìn àwọn máa kórìíra wa ni. When they were allowed, the Quranites, the, the Quranites sábà yí orin kan tó fẹ́ bọ́ sórí ọwa a ó sì wá gbogbo ọ̀nà láti kọ́ ní ìgbà náà kó ṣe é ṣe. I want to see that the good things are coming to the way of the poorness, the trying to curtail it, the do not want to reach them ìyanu fi dájú pé ọ̀rọ̀ táwọn náà fẹ́ máa sọ níjọ́ náà kò lè wúlò báwọn náà mọ́ ó ti bọ́. And whatever the one go say the day of resurrection will not be used for them. ọ̀nìláyò ànàlànà kárọ̀tà tó bá jẹ́ pé ìgbà wa padà sáyé ó bá ṣeéṣe fún wa látọwọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ̀ ọ̀lẹ́wà. Kọ́ ọ àtàwọn àtàwọn tó ń fẹsẹ àyèmídúkọ wa. And they will say, and those who follow will say, if only you alone would give us more one more chance so that we may go back to the world, We and those who taught us these wrongdoings. Láyé tó bá ṣe ń tó lè rọrùn. Àrẹ̀lá náà kọ́ rẹ̀ tán kí ìdápadà sáyé wà fún wa àwa méjèèjì ni o àtàwọn tó àdíìsì ìmáàmù màlìkí kọ́ wa lórí ilẹ̀ ayé tá padà síwájú ìyọ́tọ̀ àtàwọn tó kọ́ tó bá dé bí àǹfààní wà kó dá padà sáyé padà. And they say, if only we have one more chance from you and Noah to return to the worldly life with those who taught us the saying of Mali, the saying of Bakariyo, the saying of Abu Anifa, the saying of Amba. Let us return to the worldly liar. Vanadabara minihu. Tó bá yẹ ká láǹfààní àti padà sáyé àtàwọn. Vanadabara minihu. Àwa náà yẹra fún wọn tá a bá lóbi ayé àwa náà yẹ àwọn ìdílé tá a bá lóde ayé àwa náà yẹ wọ́n yẹ sọ fún òwúrọ̀ àwọn tá a bá lóde ayé àárín tí wọ́n rò àdínà sí wọn. It will out one more chance to return to the world now. We will surely do something when we get to the world. We will surely declare themselves, we declare ourselves from them. We will surely separate ourselves from them. We will not associate with them anymore. That sábà pè wá sẹ́sìn wọn àní dá wọn lóhùn mọ́ àkọ́kọ́ tá a dá wọn lóhùn ìyàlá fi bábà ní wọn jọ náà. To come and follow at his collection, will not listen to them because when we listen to them in the first place, it landed us in the punishment of our Lord. Allah. bá Using the added preachers alone, they want to destroy the life of people. Ẹ bá kó àwọn ẹ̀dá ọlọ́run dànù kó ọlọ́run ọba tó ní wọn. And they want to move the creatures of Allah, the human being created by Allah from the presence of Allah who created them. Kùránì nìkan ni kò sí àdìsí àdẹ́bí Mùhàmmá. Àwọn ọmọ ìlú ọ̀sán. It was only Quran and law that Allah attributed to Muhammad. There is no any other collection that can be attributed to Prophet Muhammad. Kò sí ìdájọ́ kan tẹ́ ẹ lè wá tì nínú àlùkùránì ọ̀rọ̀ wọn. Tó wá dénú àdìsí ọ̀rọ̀ yẹn láti bá pàdé ìrẹ́lá gbòòrò. Ẹ̀tàn ní gbogbo ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. I access ensure there is no judgment you cannot find in the Holy Quran that you can find in the Hadith connection. It is a lie. Do not follow them. Àwọn tí ń tẹ̀lé wa lórí ọ̀rọ̀ ìyàtọ̀ ń fi kọ́ wa lọ́kọ̀ ẹ̀sìn. Gbogbo bá jẹ́ pé àǹfààní wà fáwọn láti padà sáyé àtàwọn gan-an lára. Tá a bá gbèdé ayé tán, fàdàtàbàrò àmì nìhù àwa náà dá wọn jùlẹ̀ ni kí ni túmọ̀ àmì pè wá sẹ́sìn wọn ká dá wọn lóhùn mọ́ torí èyí tá a bá tá dá wọn lóhùn lákọ̀ọ́kọ́ àgbóni àyẹ̀wò ni wọn. And those who follow say, if only we add one more chance to return to the only liar, with those who told us this wrong doing, we surely separate ourselves from them When they call us to come and follow, they say, unfortunately, we will not, we will not answer them anymore because we followed them in the first place and it landed us in the position of a Lord. Kàmẹ́tàbárà mi ni àjàwò jùlẹ̀. Kàmẹ́tàbárà mi ná. Gẹ́gẹ́ bá ṣe dáwà jùlẹ̀ lónìí ní gbangba àdìgíámà tá a jẹni tí ò níbi gbà lọ́wọ́. We shall surely clear ourselves from them as they tear themselves from us to pray in the presence of our Lord. We do not have the way to escape from the punishment of our Lord. Àwọn àrògbọ́lá náà ń kó àwọn sí dàda wọn wà láyé àwọn ọmọ. Dàda wọn ní gbangba àlèkè àmà táwọn ọmọ ojú rí yá làwọn ní kọ́lọ́ wọn dá wọn padà sáyé. And the poor. They were leading them to the way of Allah when they were alive. They did not know. They were teaching them idolatry. Now it is the presence of Allah. They want Allah to give them one more chance to return to the godly life. Kazalika. Ọlọ́ni gẹ́gẹ́ bí èrò àwọn kan tẹ̀lé àwọn aládìsí láyé. Kazalika gẹ́gẹ́ bí èrò àwọn tó ń fi àdìsí ọ̀rọ̀ èèyàn kọ́ wọn lẹ́sìn. Pé kọ́lọ́wọ́ dá àwọn padà sórí ilẹ̀ ayé ọlọ́run ní tí ò lè ṣe é ṣe ni ní tí lè ṣe ni ẹni tá ń béèrè fún yẹn lálẹ́kì á máa kọ́. as as they had the thought the Allah should give them one more chance to become the one liar when those who told them wrong thing Allah said this is not possible they cannot return the one liar anymore. ọlọ́ni kàzá níkà gẹ́gẹ́ bí èrò wọn tán bí jáde lẹ́nu ọlọ́run ní kò lè ṣiṣẹ́ mọ́ lónìí lórí yìí mú lẹ́rọ àbájá iṣẹ́ ọwọ́ wọn ló máa fi hàn wọ́n ibi tó wọn fi àdíyèsí èèyàn kọ́ wọn lẹ́sìn lé àwọn àfi hàn wọ́n ní ọlọ́run. Allah says it is not possible anymore to remove the only law that Allah will show them their deeds, what you taught them and all his collections. And I will show you the day of resurrection. You him low and Yurihim lọ àmẹ́lẹ̀kù. Ìrìn ọlọ́wọ́ àfihàn wá o. Iṣẹ́ ọwọ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wọn àfihàn wá. Tó bá gbangba àdìgẹ́ àmà. Allah will show the short the deeds of each of them will be shown to them the day of resurrection. Kí wàá ní iṣẹ́ ọwọ́ wọn? Lópin ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ èèyàn ló fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ bí ìlànà tọ́lọ́wọ́ bá lé wọn lọ́wọ́ kálí olówó bá sì. ọ̀rí iṣẹ́ ọwọ́ tiẹ̀ gan tó ń ṣe láyé àwọn àbí àwọn pé a ti da gbogbo ẹ̀rù mọ́ lọ́wọ́. And you see once you touch them, the saying of human being and his connection, you did not teach them the words of our Lord and I will show you the way of resurrection. All your religious activities have been rejected and been thrown away. Àmọ́ lẹ́hùn iṣẹ́ wọn dáàbò àwọn alábẹ̀rẹ̀ wọn. Ọ̀rí ìrora ọ̀dẹ́ bá ń náà wọlé. Yorùbá kí o. Inú ìwọ iṣẹ́ rẹ̀ dábàá kí o lé ọ lọ́wọ́ ọ̀dẹ́ bá rò kíkí mẹ́. I will not meet your soul in your record, the day of resurrection. When you are human, the book of your account, the book account of your deeds, you will not find the war of the solar you did, you perform, when you are liar in your record. Ó dàbí ilé ìwé ọba àrùn kíkí ń bẹ̀. Tọ́ọ̀bù bá ní àkọọ́lẹ̀. Ní àwọn ọjà káwọ́ máyà náà ni ọ̀bí bá rùn bẹ̀. Torí ànábì Muhammad tó bá dé pé ìkáwọ́ máyà lójú ayé rẹ̀ ni àwọn tó wà lẹ́yìn rẹ̀ wọn àfẹ́ lójú ó ṣe káwọ́ máyà lójú ayé ni bẹ́ẹ̀ náà ṣe gbé ẹ̀sìn wọ Nàìjíríà. I as you put your arms on your chest when you are serving the Lord that will not make you to find the deep of your life in your rainbow. You could see her, Brother Muhammad, when he was a liar, he did not put his hand on his chest and the follower, they were not lying, they could see this. Àmàlà ìṣòro wọn ọ̀rí ìrọ́jọ́ ń kí yìí ọ̀rí ìpanú àkọọ́lẹ̀ kí ni òní wá lọ́ba ọlọ́run ní kakọjú sí gábàásì kírun ni ibi òòrùn yọ ní nàìjíríà ní gábàásì ní kàábà wà sáwà ẹ̀yin wá dé lónìí ẹni kan máa kẹ̀gbẹ́ sí i gbogbo òun jẹ́ kí ni ẹ kí ìṣòfò ẹ̀ nípanú àkọọ́lẹ̀ kì sọ yìí. Do not breathe the work of your soul light in your book of in your record the day of resurrection your deed of solat you no find there because alasera whenever you want to observe solat you follow the direction of kaaba and you see uh, the direction of kaaba to Nigerian people is it is it is the setting of this the rising of the sun that you say we should turn sideways, we should not follow Kaaba. That is what you hear. That is the reason Allah will not give you the reward of your salat. Àmàlẹ́kùn iṣẹ́ ẹ̀wọ̀n. Ọ̀rọ̀ nínú dọ́ǹkì láàárọ̀. Àṣẹ Ọlọ́run ni pé kárí ìmọ́lẹ̀ àfẹ̀mọ́júmọ́ káàtó yẹra káàtó ìrìnlẹ̀ fàájì ẹ̀yin ìwájú èdè inú òkùnkùn lẹ́ ń ti ń kírun ọ̀rí ló tọ́ kí ni ọ̀rí bá alákọ̀ọ́lẹ̀ wá yọrọ. I see I'm as instructed you. You should see the light of the dawn before you observe the north light of the victory. Then you know where for this and you observe the sunlight in the dark. I said to you, you will not find the word of the Solar in your record. You will not find the deed of Solar in your record. The day of resurrection, it has been destroyed. Àmàlàhùn ìjọ wọn nù. Ọlọ́dẹ ká sàlùwàlá, ká fọ ọwọ́ fọ ojú fọ ẹsẹ̀ kábòmí pa orí ó wá wọ sókè sẹ́sẹ̀ rẹ̀ ó wá ń bomi wọn ọlọ́ọ̀ni ọ̀rá ní alájọsìn nì ìlú tó bí kí ni ọ̀dẹ́ balákọ̀ọ́lẹ̀ ní ìlú sẹ́yìn. We should work our hands With our faces, with our legs, and we wipe our head with water. But you, you know what your leg, you are wetting your socks, you are wetting your stocking. I said to you, the reward of your ablution will not find it in the, in the record in the, of resurrection, the deed of ablution. That means your reward has been destroyed. Àmàlàhùn, ẹ̀rọ àṣìṣe táwọn aláìsí ń kírun wọn. Ẹ̀rọ àṣìṣe kí sùúrì ẹ wọ àsìkò tó ń kí àṣírí ẹ wò ó àsìkò tí wọ́n wá ń kírun wọn yìí ọlọ́ni àmàlàhùn iṣẹ́ ọwọ́ wọn nù wọn à ní pa lákọọ́lẹ̀ nínú òwe iṣẹ́ wa. I will see you. Look at the time they observe. So that is sure. Look at the time they observe. Salat Asri, that delaying the time of Salah, look at the time to observe Maghrib, I said for sure, they will not have the deed of Salah in their record, the day of resurrection, they have been destroyed. Àmọ́ lè ọ̀hún kí wọ́n bọ́ sórí àwẹ̀ gbígbà. Àwọn náà yé o, kì í ṣe o, àwọn bá ilé ìlà àwọn ọmọ yìí ṣe o, kì í ṣe o. ẹ̀yà alábìsí ọ̀dẹ́ àrà ìwé àwọn ọba tó ń lò ìṣe wájú tiwa. Òun gbé wa dìde ká wá là yìí ká wá là ayé oyin lò. Bọ́lá ọba aṣọ yìí ṣe bí abọ́lá ọba yìí ṣe tó. Ṣùgbọ́n ẹ̀ mọ̀ ẹ wa lọ́ta àwọn kọ́lọ̀ tá a yọ náà balẹ̀ ń bá sọ kì í sọ̀rọ̀ àkọ́lẹ̀. I'm sure and his followers you have committed crimes in the presence of our Lord to become criminals in the presence of your Lord and as raised us for you to tell you again to you the deeds of Allah and the work of Allah and the laws of Allah may you take us as your enemies I said to you you have taking your Lord as your enemy. Ọlọ́run ló bẹ mo pàwé àkókò àṣẹ àwẹ̀ gbígbà mo wá ní àwẹ̀ gbígbà yìí. فمن شهد منكم شهر رمضان فليصمه ẹrí ìlékè oṣù lágbègbè ibi ẹ̀fá wà kẹ́tọ́ fi bẹ̀rẹ̀ àwẹ̀. wọ́n wá jòkó náà ní mùsùlùmí àwọn àpapọ̀ mùsùlùmí. àwọn wá ń ṣe mítìnì àwẹ̀ pé dọ́gba ilé afá rẹ̀ sí. ọlọ́ọ̀nirú àwẹ̀ bẹ́ẹ̀ tẹ́ gbà ọlọ́ọ̀lẹ́ẹ̀lẹ́ banú àkọọ́lẹ̀ yìí sẹ́yìn. will pass beyond the cup of Ramadan. Allah has already said that whoever among you cite the presence of the Lord should commence the Ramadan. The you people, you do not look for the presence of the moon, you do not cite the presence of the moon, and you gather yourself together, and you have a meeting, and you fix a date for Ramadan, you follow your desire. Allah says, the deed of fasting, you will not find in your record the day of resurrection, they have been destroyed. gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run wọn àròsù tàbí bẹ̀rẹ̀ àwẹ̀ wọn àti gbígbà. As Allah commanded, they did not follow, they did not sign the consent of the month before they commenced their Ramadan. Wọn àwọn àròsù tàbí parí àwẹ̀ wọn ní gbígbà. I will see they did not even sign the presence of the moon before they enter their Ramadan. Àwọn akẹ́ lórí gbé àlórí oṣù ìjọmọ́ orí ìdẹ̀lẹ́ gbé ká. At the prayer, they cannot sign the prison and the prison anymore. Ẹ̀rọ àwọn mi máa sọ pé bèbí dáńdá yìí ó láwọn ti róṣù kan máa kalẹ̀kùn mọ́ wọn lórí lágbo mẹ́ta òru pé ẹ̀dáwẹ̀ rí pé wọ́n ti róṣù ọlọ́ọ̀ni irú àwẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ lè banú àkọọ́lẹ̀ ìwé iṣẹ́ yìí tó bá dáná àjá also declared the hidden God as well. They have already cited the presence of the moon at 3 o'clock and the middle of night. To be knocking at the door. You should stop your fasting. The hidden God has cited the presence of the moon at as well. Such fasting like this, you will not find the deed of fasting and your record the day of resurrection in Adventist Israel. Àmàlẹ́hùn orí ẹ̀dá wa, ṣé wọ́n wọ́n lù? Allahu Akbar. Ọlọ́pàá aláṣẹ nínú Súrátù Bákọ̀rà, àyà wa ni ti sẹ́gun. Onílọ́sàn-án àwẹ̀, ẹnìkan ní ẹ̀yìn mú mèmí ẹ gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú àwọn aya yín. Wọ́n lọ takùrọ̀ búwa. Ẹ má sùn mọ́ wọn lọ́sàn-án àwẹ̀ ẹ lọ sùn máa wà mo ti fi òru àwẹ̀ ẹ lẹ̀ fún yín onítìlíkà òru rẹ̀ láàyè ẹnu àlá ti mí nù mo yẹ òru lẹ̀ fún yín mo wá sí ọ̀sán ní jẹ́ ẹ̀gbọ́dọ̀ súnmọ́ wọn kódà ẹ̀gbọ́dọ̀ fẹ́ ló kù wá lẹ́nu nínú àdìsí òwe wọn yìí náà ó lè ní bàbá ya rẹ̀ lò lọ́sàn-án àwẹ̀ ó ní kàfàrà ní ó sàn ó ní kàfàrà gbé kí ni tó máa kàfàrà yìí tán ràn lẹ́yìn tí ò sínú ìdájọ́ ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ ìwọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó o bá gbà á ọ̀dẹ́ gbanú àkọọ́lẹ̀ ìwé iṣẹ́ rẹ̀ lálùjọ wọn. should have sexual relations with your wife during the night of Ramadan, but you must not come near them During the days of Ramadan, do not approach them, do not have sexual relation with them. Allah says, This is my command. Do not come near them. This is the limit of Allah. Do not come near the limit of Allah. Do not have sexual relations with your wife during the days of Ramadan. But in your hadith collections, you say, whoever has a sexual relation with his wife during the days of Ramadan, after the days of remission from it, ẹwọ sàdúrù sádàálẹ ẹwọ ọkùnrin àtòbìnrin ńbẹ wọn lù wọn papọ̀ mọ́ra wọn. ti kọ̀ fún wa nínú kùránì ọlọ́lá àgbọ̀dọ̀ súnmọ́ sìnà wàlá takọ̀rọ̀bù wàlá takọ̀rọ̀bù sìnà ọlọ́lá àgbọ̀dọ̀ súnmọ́ ṣíṣe. agbèrè ẹ gbọ́dọ̀ súnmọ́ ìbá ayé lò mí lò ẹ gbọ́dọ̀ súnmọ́. iná ọba ìṣẹ́dùn wàsá àṣẹbí ìlà ọlọ́ni ìdàwú ṣìlá tí mo kọ̀ fún yín pé kẹ́ ẹ má sùn mọ́. Kánàfà ìṣàtà ìbàjẹ́ ni. Ó jẹ́ ìbàjẹ́ tó lórí òté láti máa yóò wáyé lòmíì. Wàsá àṣẹbí ìlà bọ́ ọ bá ti ń ṣe ọ̀nà àbúrò ń tọ̀ Ilé ọ̀dùn pàdé ìyàwó ọba rẹ̀ wájú. How fear that you that you establish your equal sexes together in the midst of night that commit at that committing adultery fornication it is unlawful that Allah says Do not come near adultery. Do not come near fornication. Adulteress, it is evil from before Allah, and it is evil way, and you must not come near it. But you see, that is what you do. Àmàlẹ́hùn ṣe ọwọ́ wọn lò. Ọlọ́run ní ìyàwó mẹ́rin ló ń pa láṣẹ. Nínú àdìsí wọn lára lè fẹ́ ìyàwó rẹpẹtẹ ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá ní gbangba àdìgí àmọ́ àtẹ bá gbèrò iṣẹ́ wọn lé wọn lọ́wọ́ ẹ̀mí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Allah after their deeds, they will not find them in their record the day of resurrection. At essence, you can marry four wives, but you can have this connection. They can they say you can marry more than four wives. If they do this, they will not find the deeds in their record, the day of resurrection, they have been destroyed. Mélòó la bẹ́ẹ̀ kà? Nínú ìṣòro àwọn ará bíi àbí káka díẹ̀ kábi ìgò. Olórí Amanda ò ní sí ọwọ́ wọn. Òní ń tà ń kà kalẹ̀ yìí, ẹ̀rù wákàtí láwọn ń lọ ẹlòmí ó àlè rẹ̀ dání lọ ọlọ́run ni mo bá di gbangba àlìkíámà ìwé iṣẹ́ rẹ̀ tá a bá gbé ẹ lé ọ lọ́wọ́ ọ̀rọ̀ ní bá a kì í bẹ̀. Are you sure they go and bring me to Mecca with their concubine and accept the day of resurrection the deeds of Ash that you perform you will not find them in the record the day of resurrection. torí ìdí eléyìí ọlọ́ni àmàlẹ́ ìyàwó yòrí mímu lára àmàlà iṣẹ́ ọwọ́ wọn tó ń báyé ṣe àádọ́fà wọn. bàbá wa ń fi àwọn owó dáńtọ́ka sí yìí táwọn náà bá wá rí nínú àkọọ́lẹ̀ ìlú iṣẹ́ wọn. àṣàrò ọ̀tí àlọ́ yìí àbámọ̀ ló wà lẹ́fún wọn gbà náà which follow should drop their deeds the day of resurrection. When they could see her, they will not find all the deeds of religious activities in their record. That would be the cause of regret. For them, it will be the cause of sorrow. For them, the day of resurrection. As I I wrote in Azarotin Alehi yóò wá gbogbo ní òkú àlejò yóò wá di àbámọ̀ fẹ́lẹ̀ kiri àtẹnikejì wọn. It will be the cause of sorrow, cause of regret for the parties, the two parties, the day of resurrection. وما هم بخارجين من النار سبيل àlérò ọlọ́run ìgbà àwọn aládìsí wọn yìí wọ́n ní káwọn kọ́kọ́ wọ̀ náà káwọn lo àádọ́rin ọdún sẹ́fúntì ọlọ́wọ́ ayọ àwọn jáde padà yóò wá fún àwọn sáré jẹun náà. Alusida Adesola, the people of Allah, they will be saved, they will enter hellfire after seventy years, Allah will remove them, Allah will put them in judgment. Nítorí wọn ò rí lẹ́mìí, lókè ọkọ̀ọ̀kọ̀ wọn náà, kọ́tọ́ wà lè jẹ́ nínú àìṣẹ́wọ́ rẹ̀ dá. Adorí sí yòókó ìyókó. So you should enter in first before you enter China. That means your deeds are evil in dear. Ntọ́mọ ntọ́mọ yìí rò ó lẹ́nu. Gbogbo ẹ bá lo àádọ́rin ọdún nínú náà ẹ wá wá ìdẹ́nà padà. Iṣẹ́ ọwọ́ yóò sùn à. And also you thought after spending seventeen years in empire, you will surely get out and will go to China. That means your deeds are evil. Ìrẹsẹ̀ yóò dá lórí ilẹ̀ ọlọ́run and your words are evil on the surface of the earth. Ìwé ọkàn yé ìdí asọ́nà ọba àtòfin rẹ̀ àtàlẹ́bí Muhammad. You are thinking an evil toward Allah and the messenger Prophet Muhammad. Ìwé àti ilé yìí ọlọ́dẹ wa kò dé àríwájú ọlọ́run bá yín. I will be impure your manners your attitude on the surface of the earth are evil before Allah. Ẹni ẹ̀rọ ẹ̀rọ ń bá ń bà tó jẹ́ kó bí ọlọ́run ní sákàkà rẹ̀ kò ní ronú kan iná pé kò gbogbo wọn náà kó tó wà ní dẹ́gbà eléyìí ṣàfihàn ẹ̀yà aládìsí rẹ̀ lẹ́sìn lọ́wọ́. However, fears Allah we not think that it should enter hellfire faith before it's taken to Jannah. That shows you are his followers, you are not religious at all. Wọ́n lọ bá lu abẹ́rẹ́ ọdún nù náà. Ọlọ́run àwọn àmọ́ jáde ìwúrọ̀ àpò àwọn padà sọ́dọ̀ Jannah ṣe lè ilé ìyá nínú àbílẹ̀ òkè ní ìyá pèpè And they say, I they will enter air. They will spend seventy years in the air, After them, Allah will take them to Jannah. And then sure, you see the kind of pleasure the empire you are talking about. Ó dà nínú táyé. Lẹ́ka fi pẹ́jọ́ ìwé ẹ̀tì ẹ̀ lórí ìlú kọ́ fara rẹ̀ balẹ̀. Kọ́ wá ní ẹ̀ṣọ́ náà sí i káwá sọ̀rọ̀ sí lórí ìlú káwọn ojú òṣèlè sí ọ. And if you are born enough to spend, and let us wet you with petrol and let us uh, let us give you the fire I said to you what will happen to you. Sọ̀rọ̀ pé náà táyé nù ọ̀ọ́dúnrún agádáwù ọ̀rọ̀ adé ọ̀ọ́dúnrún ọ̀ọ́kà kò ní ẹja. Sọ̀rọ̀ wá nínú àtàlùjọ́ àmàtí wọ́n bẹ̀rù ń sáátá yìí bí wọ́n bá ti wọ́n bẹ̀ ẹ̀mí rẹ̀ ò ní bọ́ and Busia, for Vitania, will surely come to ashes as a Jew compared to the hereafter, when you are put in empire, you will not live and you will not die. Kala gbọ́ gbọ́dọ̀ dùgbà ayé ọ̀rọ̀. Ọlọ́run yóò wá máa ń lọ kọ́rin yìí nàbí nàbí náà ẹ má fàyà balẹ̀ tètè ọba wọn náà láàádọ́rin ọdún àwọn ìjáde kó bẹ́ẹ̀ wà ní dáníà kò sínú àdéhùn èmi àtẹ̀yìn. ìyá ọgbọ́rọ̀ alásánwà do not have rest of mind that when you are cut in hell to be removed and be put in Jannah that is not a promise from Allah to you. wàmà òní ọkọ̀rì yìí mi nà nàárì. ẹni bá ti wọ náà yín bẹ́ẹ̀ ti pọ̀ tó òní jáde nínú náà says, Whoever entereth among you as numerous as you are, you will not get out of hellfire. Ọba tó ní ọdún sọ̀rọ̀ yìí ọba tó ti ní ìgbà àtàkókò tó lórí ilẹ̀ dà òní sọ̀rọ̀ yìí. Allah your owner is taking here. He has already known the time he will spend on the service of the earth. Ọba tí ń sọ̀rọ̀ yìí olómọ lórí ilẹ̀ ayé nígbà tó ọ̀dá nǹkan kan mọ̀. Allah is addressing you here with a word who brought you to life when you did not know Ọba tó ń bẹ̀rọ̀ lẹ́nu rẹ̀ yìí oní padà nígbà tó fẹ̀mí sí. Allah is addressing you here will take your soul the time you do not expect. Bọ̀dá wa gbọ́dọ̀ náà bá rẹ̀ yìí tán máa yé mú. When you hear, you listen to the words of Lord. you should win your nails. Tọ́lá bẹ̀rẹ̀ náà bá ẹ̀yìn tó ti tọ́lẹ̀ ọ̀gbẹ̀sẹ̀ rà. And when you hear the words of Allah and the streets of saliva and the presence with your fruits. Ọjọ́ kan náà ni ó jẹ́jọ́ kan. Bí ìjọba máa bá ilẹ̀ òní ṣúgbọ́n. One day will be one day. When you see the day, you will not see the night. Ọjọ́ kan náà ni ó jẹ ọjọ́ kan, bí ẹ bá ilẹ̀ òní mọ́ One day will be one day. When you see the darkness, the, the darkness of the night, you will not see the day. Ọjọ́ kan yóò jẹ ọjọ́ kan bá wà láàárọ̀ ọ̀rí dọ̀sán ilẹ̀ rẹ̀. And the day will be the day. When you are in the morning, you will not be able to ibi àti náà. Àwọn ọjọ́ kan jẹ́ ìjọba ọba bá dọ̀sán ọ̀rọ̀ níbi ìrọ̀lẹ́ lórí ilẹ̀ rẹ̀. Nígbà wo bí wọ́n pé káwọn ṣọ́lá sí ibi àti owó tẹ̀sí náà sí ibi ẹni. Àlejò kan ń bọ̀ jẹ́ ìjẹ́jọ́ kan bá a bá wà lóru gàdọ́ ìyẹ̀wò ní má bá ọ. Àbẹ̀fọ́tò wo bí wọ́n pé when we are in the midst of the night, we no need to see the dawn. Ọba yẹn ní sọ̀rọ̀ ló ń ṣe tán ọba ẹni sọ̀rọ̀ lọ ń pèsè ọba ẹni sọ̀rọ̀ lọ tẹ̀sí máyì lọ ń lọ. Amusira, Allah is working and you are within your nose As you are easy. I say to you, it is Allah, the creator. Àyìnlá tẹ̀sí àbúrò ìmọ̀lẹ̀ ńlá tẹ̀ nígbà ìyá àbọ̀dá. Oye omi ewé kìí jẹ́ ọ̀rọ̀ ayé ìyá àbọ̀dá kì í ṣeré olójó mi ò é kì í ṣeré ọ̀rọ̀ àti ìyàwó ọ̀rọ̀ kì í ṣeré. bálẹ̀ ìmọ̀ká ni sùmọ́láàbì jẹ́ àmì o bálẹ̀ ìmọ̀ká kọ́ ni wá gẹ́gẹ́ bí orúkọ wa dáńbí ń pè wá kí sùmọ́láàbì jẹ́ ìlì ǹjẹ́ ń gbélé ní ọlọ́run ọba ayé yìí ló bá ju aláìmọ̀kan ẹ̀ ń mọ̀ bí ìbájú aláìmọ̀kan lè máa ṣe ìlànà. Why are you going that you forget the family of God? What you are listening to from the west of the line, the Bible poema, they call out the ignorance. If you are ignorant, we shall know. If you are knowledgeable, we shall know. Ẹyin mi abali aya méjì látọ̀rọ̀ ọlọ́run. Abẹ́bẹ̀rẹ̀ aya Zaminu Wasituna Wami àti aya one sixty eight fọlọ́ bá wá fún wọn parí látòrí àdàyé tó kó sínú ọpọlọ tó dogun fún wa. Ya ayyuhan-nasu kulu mimma fil ardi halalan tayyiban wala tattabi'u khutuwati shaytani innahu lakum aduwwun mubin tabi'u. tó bá bẹ́ẹ̀ ké kúránì ọ̀ farabalẹ̀ ni ló fún ànábì Muhammad níta ni lẹ́kọ̀ọ́ lórí rẹ̀ gbàtí àná màláyà ìlú tó bá mú súra wá àyà wá fún nínú súra tó kì í wá fi ẹ ń má máa sáré má káwọn àrẹ ó máa sáré gbà Fara rẹ̀ balẹ̀ má kánjú. Ẹni pé olúwa mi yọ̀ǹda ayẹyẹ fún bàbá wa, àwọn èèyàn kẹ́jú látọwọ́ lọ́wọ́. Àwọn oríṣiríṣi àbá alátẹ̀lú tí ó wá ga rúùfù òfù mẹ́rin rúùfù mẹ́rin ní ọkà yóò wá tún méjì yóò máa kọjá lọ. Rẹ̀ ní bàbá wa ò mọ kéwù ẹni bàbá wa ò máa tẹ́ sí ìbomú àtúmọ̀ nígbà tó kọ́ àwọn ọmọ wọn lè ń gbẹ́lẹ́ lọ́wọ́ ẹ̀ látọ̀wọ́ tí bàbá ọba ọmọ kí ó kí ó hàn bẹ́ẹ̀ ló bá lóye. Al-Qur'an, when you want to read the Holy Quran, you have to keep calm and you follow it step by step. You do not hasten to read the Holy Quran. Allah from Muhammad, when angel Gabriel was revealing to him the revelation, Allah said, do not hasten to, to go beyond the teacher who is teaching you. You should keep calm and you listen to him and sure uh, you follow him step by step. So yeah. if you see us as the learner of the Holy Program, we do not hesitate to read the words of our Lord and we are calm and we follow it step by step. Yá àríyá náà sùn, ọlọ́run ni mo pe ẹ̀yin èèyàn mo pe ẹ̀yà mo pe èdè mo pe ìran tí mo dá sórí ilẹ̀. Allah calls you mankind. Ẹ rí i pé mo pe ẹ̀yẹ èèyàn tọ́lá ń wí nínú èèyàn ló ti yọ ẹni tí ó kọ̀ fún ìrìn rẹ̀ tí ò ní lò. I can see her. Allah is calling mankind that He created some unbelievers who will not follow the laws of the Lord. Nínú àwa èèyàn yóò ti yọ ẹni tí ó gbà á gbọ́ tọkàntọkàn tí ó máa lòfin rẹ̀. Allah created among mankind. Those who will follow all after the love of Allah and they have the faith in Allah. Nínú èèyàn yóò di yọ ẹni tí ó máa sin dọ́rọ̀ wọn bá dá tí ò ní sin lọ́dúnrún àgbọn náà. Among humans, Allah created those for will worship things created by Allah. They will not worship Allah. Nínú èèyàn yóò di yọ ẹni tí ó di aláìmọ̀ kankan nípa ọ̀rọ̀ Ọlọ́run. Allah ṣe ní ilé ìrù kábíyèsí Ọlọ́run among my friends were actors who are ignorant of the love of Allah. They will not even ask people what they do not know. Ó wá bí ọmọ Ádámù àpapọ̀ lọ́kùnrin wa àti lóbìnrin wa. Allah is calling children of adult men and women together. Ó dá kí ló fẹ́ sọ fún wa nípa ìpèpè tó pè wá. What what did Allah want to tell us? Ó wá ní kúlú mímọ́ fẹ̀rẹ̀ àrùn dẹ̀ hàlẹ́ lẹ́tọ̀ yìí bá ẹ máa jẹ́ mo nínú tẹ́mi ọlọ́run ọba dá tí mo pèsè fún yín sórí ilẹ̀ hàlàlà ntí n bá ti ṣe lẹ́tọ̀ọ́ fún yín tó yí bá olódà tẹ́ máa lẹ̀. Alásán all you people. You should eat what is on earth that is made level for you and it is good. Whatever is made level for you, that is what is good for you to eat. Àwọn nǹkan tí mo pèsè fún yín sórí ilẹ̀ òun ni mo pa yín láti ẹ̀kẹ́ máa jẹ. Hàlálà yìí tí mo ṣe lẹ́tọ̀ọ́ ń bẹ ń bẹ fún yín. Hàrọ́ọ̀mà yìí tí mo ṣe léwọ̀ ń fún yín. Allah said, you mankind, you should eat of what Allah has made love for you that are good on the surface of the earth. There are some that are made lawful. There are some that Allah has made unlawful. Tayyiban. Èyí tí mo ṣe lẹ́tọ̀ọ́ ni olódà abúlé jíjẹ. Aláàbùwà. Whatever Allah has made lawful for you to eat, that is what is good for you to eat. Tẹ̀ ẹ bá jẹ́ àléébíyà jẹ́ lórí ẹnu. Aláàbùwà. When you eat them, Allah will not punish you for eating them bí nǹkan bá dùn táwọn náà mà pé dùn tọ́lọ́ ọba wa bá pa wá láṣẹ pé a gbọ́dọ̀ jẹ nǹkan náà tá a bá jẹ okòwò ju ọ lọ. When you know something is sweet and palatable, but Allah made it unlovable. I say when you eat it, it's bitter. Bí nǹkan bá korò bí wọn, tọ́lá ń bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa bá bá jẹ nǹkan náà, ẹ̀tọ́ la jẹ níwájú náà. If something is as as bitter as a bitter core, If Allah has made it lawful and will eat them, I say to you, it is good. Nínú ọ̀dọ́lọ́ ń pèsè fún wa, ọlọ́run pèsè àwọn iṣu, àgbàdo, ọkà bàbà, ráìsì, jéró lóríṣiríṣi lọ́gbẹ́. Kápẹ́ wa máa wá sọ àwọn èso lóríṣiríṣi, àlàálà ló ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa. Allah a provided the sustenance for us like yam, like millet, like sorghum, like rice. I said these are the lawful things Allah made for poor. Halal ẹlẹ́ẹ̀kejì, ó ní àníyàmà, àwọn ẹran ọ̀sìn wa, ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti máa jẹ. Àwọn ẹranko inú igbó, ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti máa jẹ. Allah has no love for the cattle, domestic animals, and the wild animals. Kẹ́wàá lè mọ̀ pé mi ọba tí mo ṣe é lẹ́tọ̀ọ́ fún yín ẹlẹ́mìí làwọn nǹkan náà èmi ni mo yọ̀ǹda pé bá wọn kẹ́ tó máa jẹ wọn. Are you sure that living being like yourself that Allah has given you permission to kill them and eat them? Ẹ̀rọ tẹ́ ń sìn nílé ni o àwọn ẹranko inú igbó ni o èyíkéyìí tẹ́ ẹ jẹ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹ̀fọ́rúkọ ìlú ọlọ́run bàbá. It may be the animals you rear at home. It may be the wild animals. Whatever you want to slaughter among them, you should mention the name of Allah on them before you slaughter them. It is lawful for you eat them. Lóbi wá ṣàlàyé fún aláìmọ̀ ọ̀nà nínú àlùkò rẹ̀ àlè pé ẹran tí a bá ti fi orúkọ wọn lọ́wọ́ bá pa a débi ẹ̀ ẹ̀ jẹ́. Allah has mentioned in many portions many chapters many surahs in the Holy Quran that any animal that is not slaughtered in the name of Allah do not touch them do not eat them. ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn ìgbàlódé àwọn aládìísí wọn yìí wọ́n ní ìdájọ́ ọlọ́run ọba wọn tí àwọn lọ́rùn wọn mú ìdájọ́ mi wá lẹ́yìn ìtọ́wọ́. I can see those who follow the religion of innovations that are its followers and they do not like the judgment of our Lord and they look for other judgments. Àwọn mẹ́kọ̀ọ́ ẹ̀ràn lè jẹ́ ọ̀nà tá a wá lè jàjẹ́ ni pé bá a bá ti rògbò ẹ̀ràn ká gbé lọ ilé wa ká wá sùn ká wá kú kán wá bọ̀ kán wá dé bàbá àbámọ wa jẹ kán wá fi orúkọ ọlọ́wọ́ bá sí i nígbà náà wọ́n sọ ọ́ lẹ́tọ́ lójú ara wọn. And they say we can eat dead animal. When you see dead animal, you take it home. Let them cook it, let them fry it. When, when you want to eat them, just mention the name of Allah on them and be eating them. That is what they make love for themselves ọ̀gbọ́dọ̀ jẹ́ wọ́ọ̀dì àwọn òbílí kọ́ fàárù kọ́ mi lọ ní ìgbà tó ti tó ti gbẹ́mí mè kọ́ wá dúdú ara rẹ lókù kọ́ wá bíbí síbò àwọn èèyàn ọ̀tá ara rẹ jẹ́ wọn ló yà alẹ́ sẹ́wà no matter how big is the animal when you find it dead. Do not carry it on. Do not cook it. Do not fry it and say, We will mention the name of Allah on them and will eating them. It is lawful for you. If you do so, you commit committed evil before Allah. Ọ̀rọ̀ ọba tó ní wá, tó ní gbogbo ayé lò. Ó náà gbọdọ̀ jẹ ẹran tó àbá forúkọ Ọlọ́run pa. Òkú ẹran náà gbọdọ̀ débẹ̀ débi tá a tiẹ̀ wá jẹ. Àwọn aládìsí wa ní àyà àkókò nà alẹ́ máa dùnkú ẹran. Allah our owner our creator says you must not eat animal that is there. You must not eat any animal that is not slaughtered in the name of Allah. The added followers, those who follow the religion of innovation, they say you can eat that animal. Àwọn ilé wa ń ṣàlàyé fún wa. Tẹ́lá àbá ti mú kan nínú wọn ní ìmáàmù tá a máa tẹ̀lé àṣìnà. Ẹ dákun ẹgbẹ́ tí Kùránì wí. Ẹ wá gbọ́ táwọn wọ̀nyí ń fẹnu wọn sọ ní ìdájọ́. Bàbá wa tẹ̀lé wọn lẹ́yìn níwájú olóhùn. Ìkéde ayé ni àbíyá. Ìyá aláwọ̀ fẹ́ jìyà Kùránì dájú ní. Aláwọ̀ bọ̀. Are you serious? This is how you say. If you do not take one among them to follow, you are gone astray. I listen to what the Quran Isaiah. I listen to what the Imam Isaiah. They are saying the judgment that are in contrary to the content of the Holy Quran revealed by Allah. we should follow them in their own heart desire, are we going to see the pleasure of Allah or the punishment of Allah? I said to you, we surely meet the punishment of Allah. And we do not want to be punished by Allah. That is the reason we stand on the Holy Quran, the revelation from Allah. Pẹ̀lú kùránì làwa dúró lórí látọwọ́ náà bẹ́ẹ̀ ọlọ́run ló pa á láṣẹ kì í ṣàwà ọlọ́run ló pa á láṣẹ kì í ṣe bàbá wa ló pa á láṣẹ bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ táwọn náà rí nínú ìwé ìfẹ́ ọlọ́run ọba ọwọ́ wọn ti ṣe kùránì làwọn náà dúró lórí rẹ̀ láti fi kó àwa náà dùn ní orí ìjọba. I will stand firmly on the holy ground by the permission of our Lord. I will see our fathers told us so. It is not the saying of our father, it is the saying of our Lord. And the told to stand on the holy ground. I will stand on the holy ground to pray. Àyùmọ̀káwá ni òjẹ́rí wa ti kúrò lórí Ibrahim. Alhamdulilayi. And you cannot travel away from the holy Quran because we are ignorant of the added collections you are following. Alhamdulilayi àlè ah, rí àlàyé ìṣẹ̀lẹ̀ ni o lọ́wọ́ àwùjọ wa ti tó. àwọn kì í bá yà yí délẹ̀ bàyánu rẹ̀ pẹ̀lú àṣẹ náà níjọ́ mẹ́jọ ọlọ́run fún alẹ́ ní àtàlàfíà. ولا تتبعوا خطوات الشيطان سبيل bàbá wa tẹ̀lé ìlànà èṣù bàbá wa tẹ̀lé ìmọ̀ èṣù lọ́sàbẹ̀rẹ̀ ìgbàlódé náà. our father not follow the footsteps of Satan. Our father did not follow the advice of Satan. That is the reason for me. On the Holy Quran. Ẹ̀rọ náà rí mi. Wàlá tẹ́tẹ́ mi wú. Kòtò wá ti ṣàìtọ́ ọ̀nà. Ẹ má tẹ̀lé ìgbésẹ̀ èṣù. Ẹ má tẹ̀lé ìlànà èṣù. Ìmọ̀ràn èṣù. Ẹ má gbà wọlé sínú ọkàn. Alẹ́ sẹ́yìn, do not follow the footsteps of Satan. Do not follow the advice of Satan. Do not allow this in your heart. Arákùnrin èdè tó a máa ti ń gbọ́ àdíìsì tó a máa ti ń tẹ̀ ládìísì máa rẹ̀ oṣù lọ́gbà. Ìmọ̀ èṣù lọ ń tẹ̀lé. Yóò wá tẹ̀lé títí ẹgbẹ́ ọlọ́run bá rẹ̀ tó bìjẹ̀bi. You may promise. When you follow other connections, you follow the footsteps of Shaitan, you follow the advice of Shaitan, I say, you will follow me to, to the riches presence of Allah. Inna ẹ̀rí ṣàìpẹ́ lòyìn. Lákùn àdìwòmò bí lò. Ọ̀tá ayé tó fojú hàn yín ni. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀. Kí ló wá lè fà á kẹ́ máa tẹ̀lé ìmọ̀ràn rẹ̀ lọ? Alẹ́ sẹ́yìn. Verily, Satan is the sure an open enemy, the avowed enemy. When you know it, why do you follow the footsteps of Satan? And you know, Ọ̀pọ̀ ojú àṣeyẹ o, ẹ̀yin náà mà bí ọ̀tá ayé tó bojú àná. Ẹgbẹ́ wa lè dù tí ẹ̀mí wa kọ Bùránì you are bá lè. Tí wọ́n dé bí ọ̀rọ̀ èèyàn kan lẹ́ ń tẹ̀lé ẹ̀ mà pé ìmọ̀ràn èṣù lẹ́ ń tẹ̀lé lẹ́yìn. Ìgbé jẹ́ èṣù lẹ́ ń gbé. And why should you follow Satan when you know Satan as your avowed enemy? And you follow all his connections. When you follow all his connections, don't you know you are following the footsteps of Satan? Don't you know you are following the advice of Satan? Ọlọ́run ọba kìlọ̀ fún yín tó ẹ̀yin lè gbà. Àìgbà yín ọwọ́ ọlọ́run náà ló wà. Allah has already warned you that you do not believe, you do not listen. Why you do not listen, I say this is the, in the hand of Allah ọlọ́run bá wa dúpẹ́ bọ̀ ìwọ náà lọ́pẹ́ tó sí ìwọ náà lọ́pẹ́ yẹ ìwọ náà fún wa láàyè àti ọ̀rọ̀ rẹ sọ ìwọ náà gbà wá láàyè kárí àlàyé ọ̀rọ̀ rẹ gbé kalẹ̀ báwọn ẹ̀mí èèyàn ọlọ́run bá dúpẹ́ bọ̀ púpọ̀. ìlú mi la ìlú mi la ìṣe àmàlú mi la ìlú mi la ìṣe. àṣàlọ́ àti ìṣe náà wà dára. صافين صافون الله الله أكبر الله أكبر أشهد أن الله أشهد محمد رسول الله حي على الصلاة يا الخلائق وقامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له محمد رسول الله صلى الله عليه وسلم Thank you. Allah waci tafi. Allah waci tafi. Abdullahi ya saba. Alhamdulilayhi lallai angana sifati. na da اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أولئك هم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله أكبر الله

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراطك المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأبيات الفيل ألم يجعل كيدهم في تدبير وأرسل عليهم طير أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعاصف معقول الله أكبر الله أكبر الله أكبر سمي الله لمن يعمله اللهم ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم آه